lórí òkè òun pẹ̀tẹ́. wẹ̀nu mọ́ bí àwẹ̀ ọ̀nìnàjẹ́ ọ̀dàgùtàn ìwọ àgbẹ̀kẹ̀lé ọ̀rẹ́ ọ̀fẹ́ rẹ àwẹ̀ ọ̀nìnàjẹ́ ọ̀dàgùtàn. àwẹ̀ ọ̀nìnàjẹ́ lùwẹ̀jẹ̀ tí wẹ́ ọkọ̀ mọ́ aṣọ rẹ̀ àfúfú yóò sì mọ́ láúláú àwẹ̀ ọ̀nìnàjẹ́ ọ̀dàgùtàn olùgbàlà rìn lójoojúmọ́ àwẹ̀ ọ̀nìnàjẹ́ ọ̀dọ́gùtàn ó àgbẹ̀kẹ̀lé ẹni ta kan mọ́gì àwẹ̀ ọ̀nìnàjẹ́ ọ̀dọ́gùtàn. àwẹ̀ ọ̀nùwẹ̀jẹ̀ nùwẹ̀jẹ̀ tùwẹ̀ ọkọ mọ́ aṣọ rẹ̀ àfòfó yóò sì mọ́ láúláú àwẹ̀ ọ̀nì jẹ́ ọ̀dà kò tán. ọkàn mi á tún fi Jésù lọ lẹ́ẹ̀kan sí nọ́rọ̀ rẹ̀ nísinsìnyí olúwa ò pinnu ìhò àgbà tirẹ̀. mo fẹ́ mo fẹ́ ọlọ́run ṣèrànwọ́ ẹbí ìfẹ́ jẹ́ tirẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí èmi yóò jẹ́ tirẹ̀. ìpa oore ọ̀fẹ́ lẹ́nu ranú gbà mi ò gbàgbọ́ mo sì gbẹ́kẹ̀lé ọ. fi rà mí, èmi yóò jẹ́ tirẹ̀. mo ń gòkè sí lójoojúmọ́ mo gbàdúrà bí mo ti lọ Olúwa jọ̀ gbé mi sókè. Olúwa jọ̀ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù lọ Olúwa gbé mi sókè. tẹrú àwọn mìíràn lè má gbébẹ̀ ibi gíga lọ́kàn mi fẹ́. olùwàjà gbé mi sókè má mi lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ olùwàjọ gbé mi sókè. agbára rẹ̀ hàn. ohun tó lè jókòó dìde mú kéèyàn rẹ̀ gọ̀. jíṣẹ́ rẹ̀ ń dé Jésù mú kòǹgẹ́ rẹ̀ jẹ́ wá. sì mú kébì pa ọkọ̀ wá oúnjẹ yìí. ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yan olùgbàlà lọ́lọ́run mi kò yẹ kí ọkàn mi máa yọ kó sì ro ìyìnà kalẹ̀. ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù ó mi kí má gbàdúrà kí má ṣọ́ra. Adésímáyọ̀ ọjọ́lá lọ́jọ́ náà tí Jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ mi lò. Iṣẹ́ ìgbàlà parí náà mo ní t'Olúwa mi lónìí olópẹ́ mi tí mo sì ẹ̀ṣẹ̀ nínú ó kọ́ mi kí má gbàdúrà kí má ṣọ́ra kí sì má yọ̀. dópin ogun sì tán olùgbàlà dágun olú. orin ayọ̀ la ó máa kọ aleluya. ọjọ́ mẹ́ta náà ti kọjá ó wá jíǹde kúrò nínú òkú. ẹ fògo fún olúwa wa. ọ̀fẹ́ mi tó kún fún mi Jésù ọlọ́run mi. ìwọ tó kú ní Káfárì láti sọ mí dòmìnira. mo mi sọ́tọ̀ fún ọ Jésù ọlọ́run mi. sọ̀rọ̀ ilẹ̀ búkún ni ilẹ̀ dídán àti ilẹ̀ wá gbà gbogbo lọ́sọ tógo rẹ̀. ó ti dùn tó láti débẹ̀. à ń sọ̀rọ̀ orí yìnyín rẹ̀ tí a kọ́lẹ̀ fọ́rí mo ti wú kórìíwájú tó. yóò ti dùn tó láti débẹ̀. kan náà ṣàṣe ẹ̀mí wáyé fún ọ̀run láìpẹ́ wọnà yìí ó mọ̀. mo ti dúró tó láti débẹ̀. ìwọ tó fẹ́ wà láwọn màsìn títí olúwa olórí wa ìwọ tó ṣọwọ́ nínú ìdánwò ayé mímọ́ lògùn ọlá rẹ. bàbá ìwọ láwọn máa sìn bàbá ìwọ láwọn máa bọ̀ ìwọ tó fẹ́ wà láwọn máa sìn títí mímọ́ lògùn ọlá rẹ. ìwọ tó sì rẹ̀ sọ̀hún tagùn sáyé táyé fi rọ́. múra láti máa ṣòótọ́ wọ́n tún yànnú iṣẹ́ rẹ̀. bàbá ìwọ la ó máa sìn bàbá ìwọ la máa bọ̀ ìwọ tó fẹ́ wá la máa sìn títí ìwọ ló gbọ́. Like is so oh, cheap. ti dàbí ọ̀run. láàrin ìbànújẹ́ àtàrò. ayọ̀ ni láti mọ Jésù. aleluya ayọ̀ ló jẹ́ mo ti rí ìdáríjì gbà. ibikíbi tí mo bá wà. mo ṣẹ́wọ́ Jésù wà níbẹ̀. mo ti rò pé ọ̀run jìnnà ìgbà tí Jésù dé lọ́rùn ti dénú ọkàn mi níbẹ̀ ni yóò sì wà títí hallelujah. hallelujah ayọ̀ ló jẹ́ mímú ti ìdáríjì gbà ibikíbi tí mo bá wà mo sẹ́wọ́n Jésù wà níbẹ̀. níbo la kọ́ lẹ́gbẹ̀ẹ́ láyé. ńlá. ó ṣẹ́wó jésù wà níbẹ̀. aleluya aleluya ayọ̀ ló jẹ́ mo ti ìdáríjì gbà. ibikíbi tí mo bá wà. ó ṣẹ́wó jésù wà níbẹ̀. tán oòrùn ti fẹ́rẹ̀ wọ̀ òkùnkùn dé tó mọ́lẹ̀ kọjá lọ wọlé wọlé wọlé nísinsìnyí. ẹwà oko rẹ gbé ọpẹ máa bọ. ilé ìyàwó náà kún fún àṣẹ. wọlé wọlé tọkọ yàwó lọ wọlé wọlé wọlé nísinsìnyí. kún òkun ilẹ̀ ayọ̀nà kún yàrá màṣẹ́ bá kún kún fún ọ. balógun ọkọ̀. ẹ má ṣe jẹ́ ká fòyà. olùtọ́kọ̀ wa ní Jésù. yóò mú ọkọ̀ wa gúnlẹ̀. ẹ má ṣe bẹ̀rù ẹ fún ayọ̀ nítorí Jésù lọ́gá ọkọ̀ kò sí òkè jìnnà lẹ́tọ̀ọ́. èrò tó wà lọ́kàn. Ẹ̀kẹ́ pé Jésù nìkan. Ẹ̀sí gbẹ́kẹ̀yìn lé Jésù. Yóò mú ọkàn wá gúnlẹ̀, ẹ má ṣe bẹ̀rù. lọ́dà ọkọ̀ kò sí wù.